Dialogue for fluency. Ó yẹ ká mọra wa. Nǹkan tí mò ń ronú. Òótọ́ ni ó yẹ bẹ́ẹ̀. Orúkọ mi ni Òjó. Ọmọ Èkó ni mí. Dialogue again for fluency. Ó yẹ ká mara wa. Nǹkan tí mò ń rònú. Òótọ́ ni ó yẹ bẹ́ẹ̀. Orúkọ mi ni Òjó. Ọmọ Èkó ni mí.